my point is ká ní pé àwọn èèyàn stop yín níbi tí ẹ wà yẹn ẹ bá ẹ bá máa jà lọ àbí. no ṣe ẹ bá máa jẹ ẹ máa exchange ẹ blow. <laughs> papa you dey form my hand now i go dey fight with this one màá máa bá mi lé ìjà èmi ò lè bá jà náà. Ọlọ́run mo fẹ́ pààyàn mo fẹ́ mo fẹ́ àwọn kíra mo fẹ́ kíru má pààyàn ó wà ní kókó ya fún mi Ọlọ́run mo máa pààyàn ilé ìlú owó eré rà Ọlọ́run mo mo sọ bàbá bẹ́ẹ̀ bá ẹ fẹ́ kú ṣàpá ẹ èmi wà ní èmi àwọn bàbá ẹ ayé bàbá ẹ máa yẹ yìí ọmọ tí mo ṣe nù ẹ last week èmi wọn bí ẹ ayé bàbá ẹ máa yẹ yìí kò ní wọn bàbá ah, ẹ bẹ́ẹ̀ sí àṣírí láì sí àṣírí díẹ̀ jù láì ẹ sọ fún bẹ́ẹ̀ yẹn o bọ́ ẹ yẹ ọ̀rọ̀ fẹ́ ẹ yẹ ọ̀rọ̀ tí kò bá sápá lè fẹ́ yẹ ọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀rọ ìlànà ìlànà ìlànà ìlànà ọ̀rẹ́ ṣe mi ó yà wọlé ìwọ kí ló wọ wọlé wọlé ẹwà wọ wọ wọ wọ ọlọ́run o ọlọ́run o ọlọ́run fẹ́ lọ rẹ aa ìfọ́ ọ̀rọ̀ yẹn ṣe é gbèsè ṣe é gbèsè kò kò lọ rẹ kò kò lọ rẹ wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n. ẹsẹ̀ mi rárínà kò ire. Come doctor, yeah. Doctor, ẹ jọ̀ọ́ báwo ni ara ọ̀pọ̀ ẹ ti kẹ́yìn sí ṣẹ́rí pariwo ti ń get better the only thing gbẹ́gbọ̀ ṣẹlẹ̀ ni pé wọ́n wà short of blood. blood short of blood kẹ́ wọn ní wound bó ṣe pọ́n lébò tó jẹ́ pé ẹ̀jẹ̀ wá ń jó bẹ́ẹ̀ ọ wọlé wà bó kílẹ̀ kílẹ̀ fi kí lè fa short of blood or immune. ọ ẹ tẹ rí dọ́tọ̀ tó bá jẹ́ ti blood ẹ máa wọ̀ immune donate àmì bàbá so ẹ sì. kò já ah, ààrẹ ò kí ń balẹ̀ wọ́n máa ṣe bálabàlà òṣì ṣé o ní làákàyè mi ò gbà rárá lọ́wọ́ ẹ̀ máa gba roughly five years tó ìwọ o ní làákàyè pé ẹ̀jẹ̀ tèmi ló máa bá títí dáàdì mu ju ti tiẹ̀ lọ ẹ̀jẹ̀ mature mind ní dáàdì ní ìlà pé ṣé ẹ̀jẹ̀ ọmọdé ẹ̀jẹ̀ oníjàgídíjà gan ṣé o rí bó ṣe rí kò lọ fún wọn lẹ́jẹ̀ kí bàbá yẹn wá dìde lọ hospital kọ́ kọ́ máa jà kiri àdúgbò máa lò làákàyè ẹ̀ ṣùgbọ́n. Um, doctor my first child mature ẹ̀jẹ̀ ẹ̀rí bí mo ṣe ká ẹ̀rọ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu mi ẹ̀rí bóun ṣe ń sọ̀rọ̀ gbàgbọ́ kọ́ lọ fún dádì rẹ̀ jẹ́ kí bàbá yẹn máa ṣe woro sí woro kiri so màá donate blood yẹn fún wọn so it's just. ẹ ṣáà tètè ṣe ẹgbẹ́ tí a máa ṣe ń sìn pé ẹ lọ sí lab máa pè wọ́n sí ìṣòro máa tètè sáà. no problem wọ́n ti ń ṣe pé dìde ìṣòro yìí dìde tó ṣe ẹnu pọ̀ kí ni. ẹ ṣe gan-an gan-an. oríwó fi rere gbé mi dé ẹsẹ̀ mi rárìnà kò ire oríwó fi rere gbé mi dé ẹsẹ̀ mi rárìnà kò ire kẹ́kùn mi máa délẹ̀ ayọ̀ mi. ó yẹ kí a ti fún yín lẹ́jẹ̀ but I'm really surprised with the result of ẹja one time. nǹkan tó mi pẹ̀lú èyí kọ́ ni pé a máa wá blood donor fún mi and I will pay that person a ah, sọ̀rọ̀ pé ó máa ma tẹ̀sẹ̀ ìjà lọ mọ̀ ok kí ni result ẹ̀ gan. ṣẹ́yà àwọn immediate sí ìtẹ́jẹ̀ wọn bá ti mú ra. which means you are not true chairman. student. Thank you. ah àbí kọ́ lọ́wọ́ ṣàánú mi ah mọ́ríámọ̀ tó sọra rẹ̀ di mẹ́ríám mọ́ríámọ̀ bóun ẹ kóyàkóyà ló ṣe ni. àìbò wa ni màá tó wá wọ̀ ọ̀rẹ́ mi tó bá tó yà. ọ̀rẹ́ rẹ nìkan ló lè wá wò lè wá wò mí. kí ni tiyín náà máa wò yìí. Ah ẹ má ṣe yọnu ṣe bọ́fíìsì yín náà kò fi lélẹ̀ màá wẹ̀ yín náà. àní ibo làwọn fẹ́ lọ àríbi lọ. mo jẹ́ ìṣe ẹ wo mò ń bọ̀. ẹ ẹ mọ̀ pẹ́ o mọ̀ pẹ́ o ah, ẹ̀yin wọ́n rí bákan náà. orí wo bí rere gbé mi dé ẹsẹ̀ mi rárìnà kò ire kẹ́kùn mi máa dálẹ̀ káyọ̀ mi tó dé sọ mi dojúlówó ọmọ. Baby, ìgbà mi. bímọ kan kábíyì tí ó ṣàyé lóore máyédẹrùn ojúlówó ọmọ ojúlówó ọmọ àlòkù fún mi kẹ́yìn àwọn ìfọwọ́sẹ̀ náà lẹ̀ wúwa bẹ́ẹ̀ Sim, eu man. Pàtì. Anyways, ẹ jẹ́ máa ń ṣe bàtà yín. Ẹ wo, àwọn ti di ibi awúyà. wà á bẹ́ẹ̀ kọ́ ọ̀nà ọ̀lẹ́ bí láàárọ̀ kí ló ṣe ń. bóyá tí ó wá sísàlẹ̀ láàárọ̀ ẹ kọ́ mọ̀ pé igi ti dá ayé ti kú àwa ti lọ sí ẹ̀ ẹ̀ mọ̀ sí olóògbé. Daddy, good morning, sir. Daddy, kí ló kí ló ṣe daddy? dádì ò ń sùn báyìí wọn ò tiẹ̀ ń sùn mọ́ra. dádì wọ́n jìnnà. dádì. ayé mi o dádì. sir. Oh, baby. Thank you. Yeah, what's your? Yes, sir. Oh, come, come. Sit down. Daddy. Sit down. Thank you, sir. ẹni tó lákọ̀ọ́kọ́ náà mo mo fẹ́ kó o ṣe àforíjì. dádì ìṣèlú ìṣèlú sábà ìwọ lè má rí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ àmọ́ bí ẹ̀ṣẹ̀ ló ṣe rí níwájú mi. níwájú náà. ojú ló ta ètò ìgbẹ́jẹ̀ ẹ̀ṣẹ̀. ètò báwọn kò fẹ́ kí n sọ jùlọ. Hmm, gẹ́gẹ́ bó ṣe sọ o ní láti dáríjì ṣùgbọ́n sórí ipò bàbá ló yẹ kí n wá sí ẹ. Ah ipò ẹ nínú ilé kò ń ṣe ipò ọmọ ọ̀dọ̀ èmi àti ẹ ti ṣe mistake sẹ́yìn ló jẹ́ kí ìwọ rírẹ bí ọmọ ọ̀dọ̀ tèmi náà rí ẹbí ọmọ ọ̀dọ̀ ipò ọmọ ló yẹ kó wà nínú ilé rí mi bíi bàbá ẹ torí pé ká báwo lọ wò bọ̀ ẹni ìtàn ọláòye ló yẹ kó máa jẹ. Ah, láti èmi láti wákàtí ìdájọ́ sọ̀rọ̀ yìí orúkọ ẹni ẹni ìtàn ńlá òye ah. gbogbo nǹkan tó bá wù láyé tí bàbá ń ṣe fún ọmọ èmi kì í ṣe tán láti ṣe fún ọ. Ah, dadi thank you. ẹni ìtàn kì í ṣe tán ìjọ kòkó wa gbọ́ ti bọ̀ báyìí. ṣó wá rí i mo nígbàgbọ́ pé o ti dáríjì mi lẹ́yìn ìdáríjì yìí mo wá fẹ́ kó o open a new chapter in your life ìwé tí mo mọ̀ pé ó mú ẹ kàn yẹn wà kà. ha dadi. kò síbi tó fẹ́ ka ìwé dé tẹ̀mí kíní burúkú yóò ní ọ̀rẹ́ débẹ̀. ah dadi. o kò á ní ipò ọmọlúwa o kì í ṣe ẹrú you are a free born. i'm so grateful ẹ ṣé gan sa. wà kàwé the best wedding tí bàbá lè ṣe fún ọmọ láyé èmi kìíní ìyá ṣe fún. dadi. whatever good you think about yourself this man here Your father will do it for you. Oh, Daddy, I'm grateful. Thank you, sir. She go, sir. She sir. Torí kò mú mi nínú pé mo ń ṣiṣẹ́ pẹ̀lú ọ̀gá bí bàbá mi ṣe ń treat me. Èmi náà wá ṣe tán láti pay back bí bàbá sí ọmọ. Alright? Fọkànbalẹ̀ to your ọ̀nà from now on. You are a born in this house. You are not a slave. Yes, I am, sir. You are no more a slave in the house. Thank you, sir. I Yes. Gbogbo tó bá fẹ́ ni kò máa béèrè lọ́wọ́ mi. Ètò ò bá fẹ́ pàápàá sọ fún mi pé dádì mi ò fẹ́ ilé ìkẹ́ ma mi ò fẹ́ ìtẹ́ ṣe yìí. Màá wá màá gbà sí ẹ lẹ́nu gẹ́gẹ́ bí ọmọ mi. O ti gbọ́. Thank you, Ah! orí wo fi rere gbé mi dé ẹsẹ̀ ló ń bẹ̀rẹ̀. I don't want any change. It's a body by me. Stop now. okay, okay. Okay, okay, okay. Okay, okay, okay. Okay, okay, fún mi kí nìkan tó ń ṣe àwọn fámìlì dáadé yẹn mi ò understand nìkan tó ń ṣe láti ṣe náà báwo ṣe sọ kékeré má ṣòkò dáadé ṣe bí dáadé yìí ni ẹ ṣé o fẹ́ dojú tì mí ni mo ti fi lẹ́kọ̀ọ́ sí mo ti fi in fact mo ti lọ sí Lagos Island mo ti lọ mú aṣọ mo ti gbé aláṣẹ ọ̀rẹ́dì ẹni orí mi sọ́sọ́ rẹ̀ pé àwọn fámìlì ọ̀gá mi sọ pé kiri kan I don't like it mi wà comfortable pẹ̀lú arrangement rẹ̀ I don't like it irú kí nìyẹn. ọ̀gbọ́n mi ò ṣe ń fi ọ́ you can understand it ṣeré tọrọ balẹ balẹ ó kún fún olùkà wa wọn ti sọ títí wọn wọn ti gbẹmọ ara wọn jẹ fine ah, simple wọn báyìí ni wọn máa ṣe nǹkan kó kúkú yẹ èmi àtàbúrò mi ti jọ sọ̀rọ̀ láti mọ pé o ẹ kàn sọ títí wọn tán adé ẹ kàn sọ fún wọn pé ẹ ti sọ títí mi o but this is our own family. he raised us and you lead well to us. So we don't give him a befitting burial in our own way. So, simple little artist. Èèyàn dáadáa ni dáàdi yìí náà, ó gbọ́dọ̀ yẹ wọ́n dáadáa ni, a máa ṣe pé akíní, èèyàn náà àwọn oníṣẹ́ pípé a kò máa sin a kò máa fọwọ́ fún kí ní bẹ́ẹ̀ yẹn èyí ni if you don't like that you can imagine. wọ́n ti mú pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà mo lè mọ̀ pé Burgundy and gold lọ́kọ mi náà in fact ó ní mo mú. àwọn ah, <laughs> ìṣe kí ni àwọn àti òkú dájú ibi à èèyàn ńlá ni dájú yìí náà dájú yìí ò ń ṣe Ah. Ah. pé ọkọ̀ máa kọ́wọ́ bo òkú wọn bẹ́ẹ̀ ọkọ̀ máa ṣe bí èèyàn yẹpẹrẹ àná it's not done. Ah, ah. I trust you. Everything is set and then very grateful. Yeah. That's <laughs> oh my darling. Um, so we need to go children, children. Yes, yes, yes. Children is very important. ọlọ́run ọjọ́ á máa jìnnà síra wọn gbogbo wa pé bá a ṣe péra jọ kọ̀ yìí ká lè gbọ́ bí olóògbé ṣe fẹ́ kán pín ogún ẹ̀ nítorí náà láì fọ̀rọ̀ gùn lọ́yà ẹ jẹ́ a gbọ́. pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà ni mo fẹ́ fi sọ gbogbo àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí gbogbo nǹkan ìní mi láti òkè délẹ̀ ló jẹ́ mímọ̀ fún àwọn ọmọ mi méjèèjì àti ẹ̀gbọ́n mi kí àwọn ọmọ mi méjèèjì kí wọ́n mú nǹkan ẹyọ kọ̀ọ̀kan tó bá wù wọ́n nínú gbogbo nǹkan ìní mi ká fún Dẹ̀jọ́ gẹ́tùmá mi wọ́n fún ní one million naira gbogbo nǹkan tó bá wá kù tó jẹ́ nǹkan ẹ̀mí mi láti òkè délẹ̀ pátápátá kí ó jẹ́ ti ẹni ìtàn. Uh-huh. sorry um, ẹ má pè ẹni ìtàn wo ló ń sọ gangan ẹni ìtàn ọmọ ọ̀dọ̀ yín náà ni. Um, ẹ má bínú olórí ẹbí with all due respect ẹ̀dẹ̀ um, fíò pé nǹkan tán ká yìí ó jọ nǹkan tó mọ́ pọlọ wá ẹ fi pé kó ń ṣe pọ́n ti lò wọ́n nígbà tán karu kínní ṣé ẹ̀yin fi ti ara yín gbọ́ gẹ́gẹ́ bí olórí ẹ fi ti ara yín gbọ́ ṣé nǹkan tán ká ì make sense yín. gbọ́ kì í ṣe gbogbo alájọ gbọ́ ọ̀rọ̀ tí bàbá yín sọ kalẹ̀ kó tó kú ni pé bóun ti fẹ́ pín ogún òun nìyẹn ó ní kẹ́ ẹ fún gate man òun ní one million ìwọ àtàbúrò ẹ favour pé kẹ́ ẹ mú nǹkan kí nǹkan tó bá wù yín ní kọ̀ọ̀kan gbogbo yòókù ó ní kán kó fún ọmọ ọ̀dọ̀ tóun sọdọmọ oníṣòdùn mọ́ mi èmi fúnra mi tí mo jẹ́ gbọ́n ẹ̀ kí ló ní kán fún mi nínú gbogbo ogún ẹ̀ báyìí lẹ́yìn kó sọ pé mo mọ bí gbogbo tóun ní gbogbo ogún sí ó wá níṣòdùn mọ́ mi. ẹ kú iṣẹ́ láyé ọlọ́run àti bàbá fún mi ṣe. ẹ mọ̀ pé um, ikú tí dáàdi wa kú yìí kò sẹ́ni tó expect ẹ̀ ọ̀pọ̀ ọ̀nà lèèyàn máa ń gbà kú gbogbo ọ̀nà yóò wò jẹ́ bó jẹ́ mọ́tò ìgbé bó jẹ́ kó rọwọ́ ni bó jẹ́ kó gbóná bó jẹ́ kó tutù gbogbo yòówù irú kú tí ò bá wùn tẹ́ bá máa kú ẹ ní kú rè ẹ ní kú rè o ẹ ya wèrè lẹ́dàṣà orí yìí burú ni kí ló dé tẹ̀ ń tẹ́wọ́ bí ẹni tó jẹ gbèsè. hello hello <laughs> àníkù ọ̀gá mi ti gbè mí ẹ mo ti ṣoríire nígbà tó wá ka wíìlì lọ̀gá bá kọ́ síbẹ̀ yìí pé ṣé ẹ rọ́mọ òun ṣé ẹ rí dẹ̀jọ́ pẹ̀lú gbogbo bó ti ṣe ó fi inú kan bá mi lò ẹ ẹ bá fún one million naira àní wọ́n ní kó fún mi one million <laughs> mílíọ̀nù kan bọ́gà ṣe ní kan fún mi nu wò wá gbọ́ wá gbọ́ ìgbà tí ò sówó bí mo ti ń sọ̀rọ̀ yóò wá yóò yàtọ̀ sísìn ọ̀rọ̀ mi gbọ́dọ̀ yàtọ̀ sórí bí mo ti ń bọ̀ ọ̀sán ẹ ó wà á lọ báyìí tó bá di lọ́la lọ rẹ ẹran àgbò kan hmm, àbí kò rorú kọ ẹ ẹ bá ń pa ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀lulẹ̀ ẹ pa kí ni ṣe ọ kí ni ṣe ọ tó ń ṣe bíi tálíkà èwo ló wọ́n èlò náà ń tà ẹ ṣé wọ́n tà fifty thousand ni kí ló ń sọ yìí owó tí ó ń dẹ tó ń dóṣí tó ń dẹrù bòṣì òun ni owó tí mò ń sọ ń pa rẹ one million ntí mò ń sọ yìí títí ọ̀la sọ́túnla wọ́n sọ pé kí n wá gbowó mi <laughs> ní má gbowó mi ló bá tán èmi ò ti jẹ́ mọ̀ one million iṣẹ́ kí mo fẹ́ máa fi ṣe ẹ̀ṣọ́ gbọ́ ẹ̀ jàsílẹ̀ jàsílẹ̀ <laughs> olóṣì ìwọ náà ìwọ náà fẹ́ fara yọ́lá ẹ̀ ń wò tó ọlọ́mọ lára yín fún twenty thousand olóṣì ó kéré lọ́ọ́ jáde gbogbo ìdùgbò ìdùgbò ọ̀gá mi ó mú ọ òmìnú kan mo fi bá wọn ṣiṣẹ́ gbogbo ìgbà tí mo wà mí lónú méjì pẹ̀lú wọn ọ̀gá dáadáa. Ah. so ọ̀rọ̀ yìí fẹ́ máa di pé bí a ọ̀dà bí a bí pé wọ́n lọ edit nǹkan mọ́ nǹkan. wọ́n photoshop yẹn náà tani wọn ti photoshop nàìjíríà yìí. no that's your dad. ṣe ẹ̀dẹ̀ sọ that's my jimmy dára bá mi mọ̀ ni. ẹ ẹ ó lè já wọn ìbí kọ́tẹ́bẹ́ kájọ ah, ah, wọn ò photoshop president Buhari so what are you saying ká ká gbà pé èyí tẹ̀fẹ́ kárí láti rí i so now. ìyàwó lẹ́tẹ̀ gbé tuntun wá. wọ́n gbé wá. wọ́n ti wà ó yẹ ẹ̀ka ẹ̀ka the other one èyí tó jọ original. mo ẹ̀ka wíìlì tó. ó ti ti kí ló mú yín. ètò tó ká ká wíìlì kí ló yín. ìyá ṣẹlẹ̀ ṣẹlẹ̀. ẹ wọ́n tó o máa ń tí ó ṣàyé lóore máyédẹrùn. I'm disappointed. I'm disappointed because ọ̀rọ̀ yìí ò kò kò yé mi nínú tí kò sí wá ń wo tó ń wo àbí ìwọ ẹni tó ń pa làákàyè ẹ̀ lọ́wọ́ because kò tiẹ̀ jẹ́ pé ó sàsí wọn jẹ́ ó sàsí ṣe máa ń múyàn náà nìyẹn in no, time and he would do all of the things he did I don't know. ìwọ jókòó síbẹ̀ ṣé o jọ pé dáàdì mọ̀ tó ń ṣe lójú ẹ̀ ó dẹ̀ ń fojú di àwọn ọmọ ọ̀dọ̀ tó máa ń mú wá látàbúlé yẹn wọ́n fojú di bẹ́ẹ̀ yẹn àwọn yẹn máa ń gbóná gan àwọn yẹn sa oògùn ju wo wọ́n gbóná bí ajere ni. Hmm. nǹkan tí mo mọ about my father is a um, is you can assess my father then tó máa ń bọ́mọ ìsọ̀rọ̀ he doesn't even relate with him bí ọmọ with her bí ọmọ ọ̀dọ̀ relate pẹ̀lú ẹ̀ bí ọmọ ọ̀dọ́ mú bí ọmọ ni. so kò kò. baby stop all this wotowoto abeg ah wọ́n ti mú bí ọmọ ni kí ni ẹ wọ́n mú bí ọmọ ṣó wá dàbí ọmọ ni àbí kí ló rò pé máa ṣe dáadé nígbà tí wọ́n ní géńdé ọlọ́run méjì ẹ̀yìn ọkùnrin tẹ́ pé gbogbo ọkùnrin ló máa ń gbàdúrà pé kí ọmọ àwọn kó jèrè àwọn àbí ọmọ àwọn kó gbẹ̀yìn àwọn kó mọ́ sin àwọn tó máa wá mú irú dáàdì bẹ́ẹ̀ yẹn tán dẹ̀ kàwé ẹ kó wá sọ pé ẹ̀yin géńdé ọlọ́run yìí ẹ̀yin ọkùnrin méjì kẹ́ ẹ náwó sí nǹkan ẹyọkan nínú ogún àwọn kí ọmọ ọ̀dọ̀ lásán lásán kókó lè tó that's the point that's all i am trying to unravel mo fẹ́ mọ bóyá nǹkan tó ó ní nǹkan kan tó wà níbi kankan tí ò ti hàn sí mi. you don't that's... need to unravel anything my dear because o ò tún rò pé ó possible kí dáàdi àtọmọ ẹ̀ kan ti jọ máa ní nǹkan pọ̀ kí dáàdi tó kù in fact ó lè ti lóyún fún ọ kọ́ òpé òkè o tí nǹkan bá tiẹ̀ ṣàwọn o á lè tọ́ ọmọ yẹn o. I know him I know him it's possible he won't do such. Are you sure? wọ́n á ní wọ́n á ní wúrẹ́ ni wọ́n. mo bèbè bóyá kò kúkú mú gbogbo owó tó wà lákàntì dáàdi ìyẹn ti tó má bàa ọjà sógún wọn ẹni tàn ah. tó bá ti mú owó yẹn ó ti tán wọ́n kàn pé account officer wọn wọ́n dẹ̀ pé lọ́ọ̀yà pé nǹkan tí wọ́n fẹ́ nìyẹn. ibi tọrọ yóò ti yẹ nìyẹn no go area gangan nìyẹn because my father does not even put money in the bank. Uh-uh. dájú mi ò nígbàgbọ́ pé káwọn lọ kówó sí báńkì kí báńkì wa máa lo owó yẹn kó máa fi ṣe um, investment kó máa get kó máa ní returns on that investment kò ní kò ní dánwó ó pè kókó fẹ́yàn kó mọ̀ pé ókè ó fẹ́ fi ṣe nǹkan tó fẹ́ ṣe ókè fi ṣe nǹkan tó fẹ́ ṣe kóun máa rí bọ̀ kóun lọ kó sí báńkì tó mọ̀ pé báńkì máa máa jèrè lórí ẹ̀ báńkì máa máa fi ṣe investment á tún máa jèrè àná you won't do it. kò sí nǹkan kan ní báńkì ẹ bá ti ró laró yìí. kí ló fi ṣe báyìí. ọlọ́wọ́ rẹ̀ aláàtìṣe ni màmá ti ṣe rẹ̀. Hmm. orí wo fi rere gbé mi dé ẹsẹ̀ mi rárìn lóko ire orí wo fi rere gbé mi dé ẹsẹ̀ mi rárìn lóko ire kẹ́kùn mi rárẹ̀ ayọ̀ mi tó lé sọ́ọ̀lì mi tó lọ́wọ́. Ẹsẹ̀ jẹ́ kó jẹ́ panla. I like panla. it works favourite ball today. ló bá dé ó káàbọ̀ mo ní favourite ball because èmi ní ìfẹ́ tó bá gbọ́dọ̀ bá gbóná tó ṣe gbóná tó bá jẹ́ ó máa ń ní impact ara mi. mo fẹ́ mi ní jẹ́ gbígbóná. tó bá ti lọ lọ lẹ̀ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́. mo rí bá a kọ̀ lára mi ọ̀rọ̀ yìí ó wà nígbà tó jù ìdílé kan mọ́ ọ́n mọ́ ọ́n mọ́ ọ́n before you know it. Uncle Favour, ẹ káàbọ̀. Fine. Look well. Yeah. What's the meaning of all this rubbish? Sadness and weakness ẹ̀ ṣé ó yá wèrè ni. Ọmọ jókòó tí mi ń bá ni pálapàla. Mi ò rò pé ó yẹ ẹ pé ṣá. Wàá kọ̀ o ò máa gbálẹ́gbọ̀n ni? Àbí nítorí o ti nírùngbọ̀n? o ṣe jẹ́ríkọ ẹ̀ tó o mọ́. má bí mi béèrè òṣì. Ah. o jẹ́ kó rí ẹ pé o jẹ́ kó rí ẹ pé kó mọ nǹkan tó ń ṣe jókòó ẹ tó ń tó ń gbọ́ kiri bí ẹrù bí ewé ojú omi jókòó jọ. Okay, fine. jẹ́ ẹ̀ stop small for you alone rọra máa jẹ oúnjẹ ewu àwọn oúnjẹ tó máa jẹ tó máa máa múnú ẹ tó máa máa yàgbé òṣìkiri bíi ìràgó ó jẹ mọ tó máa máa jẹ àwọn èèyàn máa ń yàgbẹ́ kú ni o. so normal sa. ta ni. ìwọ ni. mo mí ìpè ṣoṣo ṣaṣo ó wà ókè ṣá. sẹ́mi ló ń bá sọ pé kí mo náà. yẹ ṣé o ṣó o sick ṣá. èmi. yes kí ló kọ́ ẹ̀fẹ́ kí mo bá kí no ṣé mo mo mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ni. ẹ ṣe ìṣe ọ̀rọ̀ tẹ́mi sọ fún first. watch what you say. kí ló máa ṣe tí mi ò bá wọ̀ tẹ̀. just watch what you say. kí ló máa ṣe tí mi ò bá wọ̀ tẹ̀ tó mọ̀ pé o sick. kí ló máa ṣe tí mi ò bá wẹ̀ tó máa ṣe. mo pé ẹ̀kọ́ mójútó ẹ̀ tó mọ̀ pé o sick. èmi ni kọ́ mójútó. yẹ́ mọ̀ pé o sick. èmi ni kọ́ mójútó. tó mọ̀ pé o sick. flavour àbí favour. mi ò uh, mi ò lẹ́jọ́ báyìí mi ò kí n bá idiot bíi ti ọjọ́ um, ọmọ gidi tó bá ṣe tán wá wá rí mi. wọ́n bá bí ẹ̀rẹ́ kókó mi tó bá bí ẹ̀dá jókòó. jókòó jókòó ẹ̀rìntàn tó bá bí ẹ̀dá ni mo sọ jókòó. ó ti jókòó sí ọjọ́ ìrọ̀lẹ́ tó bá bí dá ẹsẹ wọn sọ jọkọ jíjẹ jọkọ jíjẹ jọkọ jíjẹ yóò ṣe jọkọ jíjẹ o ṣe yọra pa. ọ̀gá ẹ̀ ju ọpẹ o. mọ̀ bọ̀ mọ̀ bọ̀ kí ni gan. kí n la ní. kí n la ti kí n ò fi jẹ́ mi lápá ni. ìgbà tí ń jẹun lápá ńkọ́ dúró kí kí kí kí lẹ́ni ìtọ́ kí ló dé tó ń ṣe báyìí nínú ilé kí ló dé tó ń ṣe báyìí nínú ilé yìí wọ àwọn ẹ̀gbọ́n àtàbúrò bọ́ ti bẹ̀rẹ̀ sí ní jà nítorí tiẹ̀ kó dáa. bí mo ní kó máa jà ní. ìwọ ọkọ gbogbo ẹnu rẹ sọ̀n ṣé ìwọ ọkọ ṣé torí tiẹ̀ kọ́ ló ṣe ń jà ni ṣé torí tiẹ̀ kọ́ ló ṣe ń jà ẹni ìtàn ẹni ìtàn ìwà tó ń wù yóò dáa. wo sórí gbogbo oògùn orí ibú tó ń lò yóò tó ka lójú rẹ èmi mo wí bẹ́ẹ̀ sọmọ gbóògùn mọ́ sunko gbóògùn rẹ bá sì sunko báyìí ó jẹ́ tọ́nù ìwọ tó wù yóò dáa gbogbo ohun tó o lò tó o rò pé bóyá kò sẹ́ni tí ó rí èmi mọ̀ bẹ́ẹ̀ ni mo wí fún èmi mọ̀ ọ lọ síjú ọ̀sẹ́jú ẹsẹ́tẹ̀ wá ń fà tí kẹ̀kúnjú fáwọn ọ̀gá káwọn méjèèjì ọmọ ọ̀bára wọn jà wò ó sọ̀gbàriwo ṣe bọ́ ń gbà ṣe bọ́ ń gbà. báwo ló ṣe kàn mí ní. kò ṣe ní kàn kò ṣe ní kàn ṣé nítorí tiẹ̀ kọ́ ṣé nítorí tiẹ̀ kọ́ rúṣídá ìkà àjẹ́ bẹ́ẹ̀ ni ṣe ah. bọ́ọ̀gà ti ṣe gbogbo ẹ̀ fún ọ ọ̀gá ti ní kan kó ogún kan kò lé ọ lọ́wọ́ sójú rẹ ti tán wọn wá ní kan fèmí one million ládùúrú bí mo ti sin ọ̀gá tó ta lọ́gọ́ ò bá kó gbogbo ilé àtọ̀nà rẹ̀ fún tí ìbá ń sèmi tó wá ní kan kó fún wọ hmm, mo bọ́ ọ bò wo tí o lọ́jọ́ tí kinní tó ń lo ìbá já eh, eh. ọjọ́ tó oògùn orí ibú tó ń lo ìbá já ẹni ìtàn rẹ dẹni ìgbàgbé sọ̀rọ̀ kí mo ti máa ń wí fún ọ sọ̀rọ̀ kí mo ń wí fún ọ. Hmm ẹ bọ́dá Dèjọ́ hmm. bọ́dá Dèjọ́ ẹ má jẹ́ yọ ẹ kú òun orúkọ yín o. kò ní dáa fún ọ tó bá yọ ah. ẹ kú òun orúkọ yín. kí ni tí o fẹ́ bá mi jà ni tí o fẹ́ bá mi jà ni tí o fẹ́ bá mi jà ni olòṣì olòṣì ó ń di sún ó dà gbogbo lérú tán rúsídà àwọn ọ̀gá tó yẹ pé àwọn méjèèjì wá bẹ̀rẹ̀ sí ní bára wọn jà ìkà olòṣì olòṣì ń tó fìdí rẹ̀ dálẹ̀ agbára rẹ̀ ò ní ká èmi mo wí bẹ́ẹ̀ fún ọ. orí wo bí rere gbé mi dé láyé tí mo wà. kẹ́kùn mi máa dalẹ̀ káyọ̀ mi tó dé sọmi dojúlówó ọmọ wọn lọjà ayé ń ta wàràwàrà mo bá wọn náà. mo bá wọn láyé. Thank you. drink early? Mi No. Kí ló dé? No. Kí ni ìṣe ẹ̀kọ́ ìgbé kí ló dé? No, ṣo poison ẹ ni? Or why must I take it? See, o ní láti calm down, okay? Tó ń ṣojú wo kókókókókókókó. <laughs> Nobody is fighting with you. I called you here so that we can talk and make peace, okay? I'm not here for fighting. ẹ̀gbọ́n ẹ̀ ni mo hmm? Make peace pẹ̀lú tani. Pẹ̀lú mi. <laughs> uh, like seriously. It's fine. Do you take me for a fool? Oh, ó mọ kó mọ mi dáadáa. Ó mọ smart o. But you know I'm smarter than you. So gbé yẹn lẹ̀ mi ò wọlé pẹ̀lú. Ìfọ̀rẹ́ jẹ́ kó mọ nǹkan kan pé kò sí bó ṣe lè lo smart tó wọ́n ti bí mi sáyé kan tó bí ẹ ayé ló bá mi kọ́mọdé láṣọ bí àgbà kò lè lákìsà bí àgbà ok stretch to business ṣòrí ọ̀rọ̀ tó wà nílẹ̀ pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ní fámìlì wa mo rí i pé dábàá méjèèjì à ń hùwà àgọ̀ àwọ̀ ẹni tó ní làákàyè situation ọmọ ọ̀dọ̀ lásán lásán tó jẹ́ pé òun ni dáàdi wa pín gbogbo ogún fún tó wá sọ pé nǹkan ẹyọ kan péré ni kémi mú nǹkan ẹyọ kan péré ni kíwọ mú tí wò ó ṣe làákàyè ni tí wò ó ṣe làákàyè ó fi pé it is high time tó jẹ́ pé àwa méjèèjì ká fi ọwọ́ sowọ́pọ̀ báyìí ká lè achieve a whole lot together togetherness is key so àmọ́ mo ní bó ṣe ń ro ọkàn ẹ̀ ń ṣe hehehe àmọ́ màá fàgbà àwọn ẹ̀ kí ni wọ́n suggest. well i don't think i have any suggestion but ẹni tó bá ní nǹkan kó sọ i don't think i'm interested. now wọ́n ti pín virtually all of our inheritance wọ́n ti gbé fọ́mọ ọ̀dọ̀ tó jóbìnrin ẹ̀yọ̀kan ló ní kémi mú ẹ̀yọ̀kan ló ní kíwọ́ mú tó dẹ̀ mọ̀ pé kò lè ká nǹkan kan now i'm suggesting i'm thinking bóyá kíkan lára wa kò fẹ́ so that we still have access to all of the inheritance tí dáadé ti fún. Well, I think I want to agree with that but tàbá ní kíkan náà méjì fún ta ló máa jọ kọ ìyàwó láàrin àmì méjì. who else? ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́ ayé ló ti bá mi àgbà ni mo jẹ́ àgbà máa ń gbà ni mo yàn fún yín ìwọ give you all of my support. <sighs> Okay, um, I'll think about it. <laughs> okay, you can have your drink now. So láti mọ̀ pé kò sẹ́ni tó fẹ́ pa ẹ́ sìn nǹkan tó wà ń lẹ̀ ju ìfẹ́ pa iṣẹ́ <laughs> orí wo rere gbé mi dé ẹsẹ̀ mi rárìn lóko ire kẹ́kùn mi máa dálẹ̀ ayọ̀ mi tó sọ mi dojúlówó ọmọ orí wo rere gbé mi dé ẹsẹ̀ mi rárìn lóko ire orí wo bí rere gbé mi dé. ee favour ah <laughs> this is beautiful thank you this is good this is good. Ooh, how how very nice. Òkè yẹn ti ẹ̀ wọ́n bá máa fi POP sí gbogbo ẹ̀ ṣé ó máa jáde tán ní ìpínlẹ̀ tó máa ṣe máa ń ké sí. Mo ní ẹ ẹ ẹ well done well done this is good this is good this is good o ti ṣí mi lọ́pọ̀ yìí o ti ṣí mi lọ́pọ̀ yìí. Ìgbà gbọ́dọ̀ ògbó ìgbà gbọ́dọ̀ wọ́n lọ́wọ́ nice. Oh, thank you. Àwọn àdúgbò yà mí sọ fún ẹ tẹ́lẹ̀. Wọ́ndà. Wọ́n gbé orúkọ àti parí ìjà mi. Káníkọ̀ àti parí ìjà know now. orí náà náà. Ìjà mi ìjà mi ni wọ́n fi inú wọ̀ tá. Àwọn èèyàn èyí ló ń you. ẹ̀ o. Ó ń jàtá ẹ̀ o. Inú mi ti dùn sí gbogbo eléyìí. Ọ̀ṣọ́ rírù ọ̀kan yìí. Right, yeah. Èyí kan sọ́dọ̀ ṣe ni pé mò ń wò bóyá kọ́pù tibẹ̀. Okay, no, Oshigogo jẹ́ swimming pool, right? Rather than Taofik, okay, you know, let's go out something like he doesn't go out. Láti ìdájọ́ ṣe àkókò ọ̀rọ̀ ní fún ọ̀nà kan. Lọ́wọ́ ìsàlẹ̀ yẹn fẹ́ níbi ìsàlẹ̀ yẹn gan-an. Ní ìsàlẹ̀ yẹn, okay. Orí èmi wà bí orí wo mo gbé wáyé? Eh, orí wo mo gbé wáyé? Ìrètí pípẹ́ ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn ẹ àbí orí tó ti retí owó tí ò rówó ìyá mi fi jẹra mi àbí kí mo wá wáyé fún báyìí ọlọ́run ọba mi o. ọ̀dà àdẹ̀jọ́. ìrètí pípẹ́ ó lè fa ìrẹ̀wẹ̀sì ọkàn. ọ̀dà àdẹ̀jọ́. ẹnìkan. àánú bọ̀dá fífọ̀ ń ṣe mí gidi ni wọ́n ti fẹ́ẹ̀ ké pa nítorí bọ̀dá fọlá tó kú. kò ní í dáa fún wọn náà máa ké wọn ò ké kú ni. ah kí ló dé. ẹ kí ló adé ni náà fi ń pè lọ́ba ẹ ṣé wò rí bó lórí ibu ni wọn àwọn tí ẹ lè ké ń sìn wọn lè sunkún sìn àwọn tó jẹ́ pé nígbà tí bọ̀dá fọlá tí ó wà láyé ìjà ni lójoojúmọ́ náà fi ṣe wọn wọ́n jà wọ́n jọ jà tí bọ̀dá wọn fi kú ni ah. ṣé ẹkún tó tiẹ̀ ń sun ọmọdún mi bíi ti bọ̀dá fọlá olórí ibú táwọn lọ kú lásìkò yìí tí ó yẹ kí wọ́n kú sí ṣé irú ìgbà yìí ló yẹ kí wọ́n kú lásìkò tí wọ́n ti sọ pé wọ́n ti ka wíìlì o àbí wọn náà kọ́ ló sọ tán ti ní ẹ kówó fún mi o kọ́ sì kówó mi lé mi lọ́wọ́ kí mọ́ bá tèmi lọ àwọn tún ní àwọn tún kú owó ti rí dìlé báyìí owó wà lókè owó wà lókè kò délẹ̀ owó wà láàrin méjì ó ń mì lògbólógbò báyìí ẹ jọ bóòlù mi ò ṣèṣe ah. gbogbo gbèsè tèmi ti jẹ dowó kí ni mo fẹ́ ṣe sán ah, ta ni ó wà àrò tèmi fún tèmi ta mo ah. jẹ gbèsè dowó. se nǹkan kékeré ló rò ni kíyàn ti rò pé yóò rí one mo ti ná ń tá a bá ṣe àtìlẹ́ ọ̀tọ̀nà gbogbo rẹ̀ jẹ́ one hundred and seventy thousand ibo ni wàá ti rí bó mo fẹ́ rówó èmi mọ̀ bá mi o gbogbo owó ni ah, èmi mọ̀ wí bẹ́ẹ̀ èmi kò tí kú. ẹwọ wo ẹni tí ó o kọ́fẹ́ mi one million tèmi kí mo lọ ni o bí bẹ́ẹ̀ kọ́ ìwọ gan ọlọ́mọdé òfin kú ṣe o ọlọ́run ò ní jẹ́ ò ní òfò ìwọ náà kan ló wà á gbogbo ọjọ ni ìmọ̀ mi ti ti fẹ́ rówó báyìí ah! orí mi mọ̀ fìyà jẹ mí o kí n sì ti mọ̀ kí n ti gbowó ìlọ́wọ́ wọn kẹ́hìn tó fẹ́ kú tó kú ah! ó dáa. oríwo bí rere gbé mi dé láyé tí mo wà. kẹ́kùn mi máa dalẹ̀ káyọ̀ mi tó dé sọmi dojúlówó ọmọ wọn lọjà ayé ìta warawara mo bá wọn. ó máa ní gut gan sọ̀rọ̀ ṣe láàrin mi àti ọlọ́pẹ̀ wọn so ìgbà tó wá pé wọn ṣọ́fẹ́ náà mi ni no like is it going to beat me in my father's house because kò yé mi um ẹ sà ó ti ẹ̀dá tó pé ìwà mi ò ní ìdá tí máa pẹ́pẹ́ ọ̀rọ̀ sọ because wọ́n ní pé ọmọdé òkè kéré nídìí nǹkan bàbá ẹ̀ this is my father's house mm. my my father's property and I feel mo ní every right say um, mo feel pé ó yẹ kí a tó gbọ́ ẹlẹ́sìn kaṣọ now ẹ̀gbọ́n mi ti kú èmi nìkan ló kù which means gbogbo nǹkan tó wà lẹ́ẹ̀mí nìkan ni mo wà entitled sí hmm. ṣẹ̀wárí wèrè ìmọ̀ whatever tó lè wà sọ fún mi mẹ́jọ wèrè tó lè wà rò fún yín but mo ní pé kí n kàn ṣe lóore nínà yín ó ṣe máa possible like dáàdi mi dẹ̀ máa nípọ́n dẹ̀ wíìlì wíìlì ọ̀n wíìlì gbogbo property ọ̀sán fún ilé èyí náà dẹ̀ máa support ẹ̀ kò possible now mo dẹ̀ rú pòkè well well well well ó ti serve wa kí n dẹ̀ ṣàánú ẹ̀ kí n kàn fẹ́ kí n kí n kí n máa bá kí n kí n máa nà kí n máa kó bu kí n máa ṣoríṣiríṣi ó tán èyí dẹ̀ ń ṣe bí orí burúkú ṣe ní kí bí à ń kọ̀ọ̀kan jẹun lágbárí òun sí ìṣó gbọ́ mi tí bá bẹ̀rẹ̀ sí ní kobo ẹ̀ kí tiẹ̀ má gbé ni mo ṣe fún ẹ mi ò fẹ́ kó jìyà gbé ni tí bá bẹ̀rẹ̀ sí ní kobo ẹ̀ tí mò ń kobo ẹ̀ tí mò ń kobo ẹ̀ gidigidi wàláì ẹ̀sà tí oṣù méjì àwọn fi pé tọmọ yóò bá lóyún kó pè mí lọ́mọ àlè so what are you saying kí ló ṣe é. òwe gbẹ́nu ẹ sọ́hùn ọ̀rọ̀ rírùn rírùn wo ló kàn tẹ́ ń sọ lẹ́nu báyìí ó mà dùn mí pé èkejì ẹ mà ti kú o. Ah! labalábá yẹn ń pera ẹ̀ lẹ́yẹ o wọ́n mú àlè lásán jàtijàti ìwọ náà ń pera ẹ̀ léèyàn wọ́n mú àlè lásán lásán jàtijàti kìkejì ajá yìí. Hmm. èmi ọmọ àlè. ó ti. ilé àbá mi. wàá gbọ́ ìbá ṣe pé kejì ẹ wà láàyè lọ́jọ́ tòní kóun náà fi ti ara ẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ìbá dáa But on behalf of your father, I will tell you the real truth today that you are a bastard. pẹ̀lú irú ìhà tí èmi àti brother mi kọ síra wa ìwọ náà believe pé will tán wá kà fún yín lọ́jọ́ yẹn ó lè genuine ọpọlọ ẹ dọ́ta débi pé o expect pé brother mi á kú kò dẹ̀ ní fún mi ní nǹkan kan á dẹ̀ máa pín one million kan gate man well for starters for your information jẹ́ kí n sọ fún ẹ one million kọ́ ló fún gate man ẹ o he gave him ten million naira gate man yẹn bẹ́ẹ̀ ni ṣó wá rí ọmọ ọ̀dọ̀ tẹ́yìn kàkún ọmọ ọ̀dọ̀ yìí pẹ̀lú ògo ọlọ́run ó ti sọ̀dọ̀ ọmọ báyìí ìwọ ọmọ àlè lásánlàsàn tó wá ń pera ẹ ní ọmọ tó tẹ̀ fẹ́ sọ̀rọ̀ ẹ dọmọ yìí wo lè dáadáa wo gbogbo àyíká yìí rè é pínlẹ̀ lásán tó yọ pàǹdọ̀rọ̀ bó ti wò yọmọ kò tọ́ sí ẹ o wọ́n tẹ̀ tún wá ṣe dẹ́mọ́ wọ́n ṣe dẹ́mọ́ fún yín wọ́n ní ìwọ àtẹ̀gbọ́n ẹ o ẹ mú nǹkan kan o nínú ogún o kẹ ẹ lówó o dípò kẹdẹ sótó kẹtẹ ṣe bí ọmọ gidi ẹ kàn ń hùwà ọmọ àlè tó wà ń kún yín yẹn náà síwájú àti síwájú ni ìwọ ń sọ̀rọ̀ òun wà tọ́ sí mi lára bàbá àkèyìn tẹ́jọ́ lẹ́nu ẹ̀ wọ́n máa jẹ̀gbádùn bó ti wẹ́ o máa jẹ ìgbádùn ilé bó ṣe wẹ gbogbo ibi tó bá wà gbogbo kọ̀rọ̀ ilé pátá kò síbi tó lè rìn sí máa lọ organize àwọn security details they will take good care of you èèrà kan ò gbọ́dọ̀ mì ẹ́ mọ lásán lásán èmi lọ́jọ́ ọkùn ẹ̀ ni. You're welcome. fara ẹ balẹ̀ kò sí nǹkan kan tó máa mi ẹ̀ léyìí. no, no. Fucking Danny, Danny. Orí wo bí rere gbé mi dé, ẹsẹ̀ mi rárìn lóko ire orí wo bí rere gbé mi dé ẹsẹ̀ mi rárẹ̀ lóko ire kẹ́kùn mi máa dálẹ̀ ayọ̀ mi tó lé sọ mi dojúlówó ọmọ orí wo bí rere gbé mi dé ẹsẹ̀ mi rárẹ̀ lóko ire orí wo bí rere gbé mi dé láyé tí mo wà kẹ́kùn mi máa dálẹ̀ sọmi dojúlówó ọmọ wọn lọjà ayé ń ta warawara mo bá wọn náà mo bá wọn náà jẹ rere jẹ láyé ó dandan kí n jìyà kí n tó jọrọ ọlọ́run mi ò fẹ́ yìí tó máa pẹ́ títí ẹ̀rín ń lẹ́nu mi o ohun tó lè tilẹ̀kùn ẹkún tó lè tilẹ̀kùn ara ń bẹ nínú mi o ló lè pàṣẹ bí ọba ọba aládé sọ mí ọmọ orí mi gbé mi débi ayọ̀. má jẹ́ jìyà dalẹ̀ kó tó ti pọ̀rọ̀ jáde hàn. ẹkún mi máa dalẹ̀ ayọ̀ mi tó dé sọ mi dojúlówó ọmọ.